الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون اللعانون شفعاء ولا شهداء يوم القيامة akọrọjẹwò Muslim ẹ̀rí ọ̀rọ̀ nípa ìmọ̀ ṣépè tànàbí ní kò yẹ kó jẹ́ wà mùsùlùmí gidi o orí ẹ̀ náà ni àdìsù àtàárọ̀ yìí Abu Darda lọ́nba àtàlẹ́kùn yọnu rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم olójúṣe ọlọ́run kí àlékún kí á ti gẹ̀ ọmọ bá nàbùwà Muhammad wọ́n sọ fún wa báyìí pé la yakunu la'anuna shufa'a wala shuhada yawm al-qiyamah gbogbo ẹni ọba kúndún èpè láyé ara ń tí ó fèsì lálùkìyàmà ni pé bọ́lọ̀ ń bá yan tó bá ń fún àwọn èèyàn láàyè pé á pẹ̀lú ń tí ń bẹ lára tìyín pẹ̀lú ń tẹ́ ṣe ń nú ẹ̀sìn ẹ̀yin náà sì pẹ̀ fún lamọ́yìn ẹ̀yin náà sì pẹ̀ fún lamọ́yìn nínú tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé àwọn mùsùlùmí náà ṣègbè ara wa lálùkìyàmà alábìlẹ̀ ni ọba ti wá gbélé pé ó disqualify ara rẹ̀ kọ́dà bí nǹkan bẹ lára ẹ̀ tó fi yẹ kọ́lọ́run ó fún ní opportunity gbá ah, òun náà sì pẹ́ lámọ́yìn èèyàn rẹ̀ ànábì náà ni ọba jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ èpè la yakunu shufa'a la yakunu la'anuna shufa'a wala shuhada lọ́mọ ìpèyàmà nínú tó lè disqualify èèyàn tí òfin ní tọ́ sí pẹ́ tí òfin ní tọ́ sẹ́rí lálùkìyàmà òun ni kọ́ jẹ́lé pè láyé o. ọ̀rọ̀ tí ìdílé ta ìdílé a máa wọn ara ẹni lépè a máa wọn ẹlòmíì náà lépè kò sínú wa mùsùlùmí gidi o sínú wa mùsùlùmí gidi o oríṣiríṣi ọ̀nà lànàbí ìkìlọ̀ rẹ̀ fún wa o sallallahu alayhi wa ọ̀kan tún ni o ọ̀kan tún ni o. àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam àti wíńbí rí pé Mas'ud Mashhud òkò ní méjèèjì Abdullahi ibn Mas'ud tó gbajúmọ̀ kọ́dà Mas'ud ní bàbá tiẹ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu. قال قال رسول الله صلى الله عليه وسلم olójì sí ọlọ́run àlékún kí á kéde ọmọ bá a ó tún sọ báyìí fún wa pé laysal mu'minu bit-ta'ani wala la'ani wala al-fahishi wala al-fahishi al-baghi wala al-baghi akhrajahu at-Tirmidhi. laysal òdodo ọgbọ́dọ̀ jẹ́ níjọ́ máa wá léwu àwọn èèyàn gbogbo wa o wọ́n fẹnu sáàtà ọmọlúwàbí àwọn èèyàn àfẹnu tá a gbọ́dọ̀ gbá lẹ́nu kínní ẹnu mùsùlùmí ni o òun ló di àṣà tẹlómìn fi ń pàrọ̀dù nísìn tí wọ́n máa sọ lẹ́nu rẹ̀ pé èmi máa lálàáṣe wọn ni ìmáa lálàáṣe èyàn ṣe wà mùsùlùmí o lẹ́yìn tẹ̀lé mọ́mẹ́nu àpọ̀ ààrẹ ẹni tí ọ̀sà máa wá kílókùtà àfẹnú kan lálébù nídìílé wọn níran wọn nídọ́lọ̀ ti dá wọn ànábì ni mọ́mí ní ìṣe bẹ́ẹ̀ mọ́mí ní ìṣe bá wọn sallallahu alaihi wasallam. wọ́n lọ hàn mùsùlùmí èsì ìgbélé pé wọ́n mọ̀ yẹn àfẹ́ ilé pé ànábì ni mọ́mí ní gidi rí bá wọn wọ́n mi ní gidi lè ṣe tọ̀ án tí ó sá máa wá sí ní òkú dáàtò fífẹ́ ló kan ẹnìkan àfi kan ìdílé rẹ̀ àfi kan ra rẹ̀ àfi kan ara rẹ̀ àfi kan bí ọlọ́run ti dá bí ń ti rìn bí ń ti ń wò bí ń ti ń sọ̀rọ̀ ẹlẹ́bi ni mo mi ní orí bá wò sọlọ́gbà mùsùlùmí gidi èsì ya èlé inú tí mùsùlùmí gidi ètò yá ànábì ní wí o sallallahu alaihi wasallam wala al-fahish wala al-baghi mùsùlùmí gidi èyí ọlọ́rọ̀ ọ̀bù pé kò sí ẹni tó kò sí ẹlòmíà ní kò sí ọ̀rọ̀ tẹnu tó wọ́n gbà gbọ̀rọ̀ àlùfànṣá gbogbo ọ̀rọ̀ ata ọ̀rọ̀ aláìlójútì àtìlẹ́bí ni mo mèlè ṣe bẹ́ẹ̀ o gbogbo ẹni tí ṣètò ni wọ́ lọ bí pé kọ́dà bí ó pè yẹn títọ́ lọ́run àṣà ní èpè yẹn àìlójútì ní èsì wá sí àrùn ní o lọ́bẹ̀ lọ́run kọ́ lọ́run ó wọ̀ ọ̀sán bẹ́ẹ̀ o ànẹ́bí olúbàwọn sọlọ́lọ́ àwòsàlà kò sì lè ṣe dáwà rẹ kọ́dà kò lè súnmọ́ ìta ànẹ́bí ṣe. àwọn sọ̀hábì ànẹ́bùwà Muhammad sọlọ́ọ̀ sọlọ́ọ̀ tí wọ́n jọ́ ga wa lọ́ọ̀rí báwọn o bẹ́ẹ̀ bá wá rí kọ̀ọ̀kan náà tàbí ah, àáfà kan náà máa bú yàn ó lè jẹ́ nature tiẹ̀ èyí wọ́n sọ ọ́ di kíni sọ ọ́ di súnà táwa jókòó tì tọ́wá ju pẹ́ńtì ọ̀gá pọ́n láwọn tí ọmọ yẹn bú kò tí ì mọ wá àti ṣe ṣètọ́nì ló gbé yín lọ bẹ̀ o àhàdìbò ànábì là ń kà yìí o sallallahu alayhi wa sallam wala al-fahish wala al-badi ọ̀rọ̀ ata ọ̀rọ̀ aláìlójútì ọ̀rọ̀ àlùfàṣà ànábì ni mùmíní gidi àgbọ́dọ̀ máa bá lẹ́nu ẹ̀ mùmíní máa ń mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan là máa sọ ń ta kọ́dà bá ń sáwàdà àwọn ọ̀rọ̀ kan nù lílà kí máa sọ mùmíní gidi nù òsèǹjẹ́ lómi ò lè fi sáwàdà kọ́dà nínú àjọṣepọ̀ lọ́kọláya ní títí ànábì ni mùmíní gidi rí báwọn mùmíní gidi yasa o tẹ̀yà aláìlójútì o èyí sọ lọ́rọ̀ àlùfàṣà o akhrajahu at-Tirmidhi alimami Tirmidhi lọ́gba àdìsí ńláńlá yìí wá tọ́ gbẹ̀ bá a ti ń ké bá a ti ń gbọ̀ yìí ọlọ́mọṣáájú ó wúlò fún wa o bọ́lọ̀ ti fẹ́ kárí lólùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ náà ní kọ́lọ̀ ti á o ọlọ́mọdé ṣètọ́ ni ó lò wá o gbẹ̀ǹtì ṣètọ́ ni ṣe ń lò olùwádàkùn ṣàánú àwọn náà gbà wọn lọ́wọ́ ṣètọ́ni torí bí ṣètọ́ni bá ń lóyàn yọ máa rò pé nǹkan gidi lòun ṣe ni ọlọ́kọ̀ sàmúnà wa wasalli allahumma wa sallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi